ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بلغ الرساله وادى الامانه ونصح الامه وترك امته على المحجه البيضاء ليلها كنهارها لا يزيغ عنها الا هالك صلى الله عليه وعلى اله وصحبه ومن سلك مسلكهم إلى يوم الدين عباد الله إياكم وخيانة الله ربكم ورسوله صلى الله عليه وسلم وخيانة الله تعالى هو صرف عبادته لغيره من المخلوقات كما أن خيانة رسوله صلى الله عليه وسلم هو عدم اتباعه والابتداع بتشريعه فالخيانة في ربكم وفي رسوله إلى الناس كافة هي عواقب الخيانة الإنسانية التي تخطي المجتمع أفراد وجماعة قال الله تعالى يا أيها الذين آمنوا لا تقولوا الله والرسول وتقولوا أماناتكم وأنتم تعلمون أيها المسلمون إن من الأمانات التي يقول الناس فيها إما في نفوسهم أو في أنفسهم بعضهم بعضا هي أمانات النفس التي هي قوام الحياة وحرم الله تعالى لأجلها حرمها الإضرار بها وحرم الله تعالى لأجل حرمها الإضرار بها بكثرة العبادة وحملها ما لا تطيق من العبادات لقد جاء في الصحيحين وغيرهما عن عائشة أم المؤمنين رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة قال من هذه؟ قالت فلانة تبطل من صلاتها قال به عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان حب الدين إليه ما دام عليه صادقه وكذلك يقول سليمان قربا من الفارسي لاخيه ابي الدرداء رضي الله عنهما لما زاراه ان لربك عليك حقا وان لنفسك عليك حقا ولاهلك عليك حقا فاعط كل ذي حق حقا رواه البخاري عباد الله ان كل هذه النصوص ونظيرها وان دلت على شيء فإنما تدل على مقولات رجال الله تعالى هل يقول فيها ولا تلقوا بأيديكم إلى التهلكة وقال جمهور آخر ما جعل الله عليكم في الدين من حرج وكل هذه النصوص القرآنية وأمثالها تدل على وجود شرط أمانة النفس الذات والنهي عن تضييعها فضلا عن وجود الاخرين من الناس فاللهم نسال الرضا بالدين والثبات عليه استغفر الله عباد الله وتوبوا اليه توبه نصوحا انه هو التواب الرحيم هذا رب الله سبحانه وتعالى وما توفي عنه ولا يأتي كير سوى فهو أن يجوز وأن يقول لك أحد الله سبحانه وتعالى atọ́mọ ìkẹ́ ọlọ́pọ̀lá rẹ̀ fúnṣẹ́ ńlá mọ̀mọ́tò ọmọmọ́ àwọn òṣèlú gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn ọmọmọ́tà rẹ̀ àti gbogbo ẹni bá ń tẹ̀lé láti wọn tó jẹ́ òkúyà kí ọmọ mọ̀mọ́tò wọn tà ní ojú ọjà rẹ̀ mọ́tà ìṣe ìjẹ́ rẹ̀ fún àti irun rẹ̀ ẹkú ní ọlọ́run ẹ̀rí dé láti bí júmọ̀ àti mẹ́ta sẹ́yìn sí mẹ́rin sẹ́yìn láti ń bọ̀ nípa ń jẹ́ ìfọkàntán tàǹpé ní àmẹ́rẹ̀

ẹrú ti ọlọ́run ẹja fúnra wa ẹja jìnnà sí ká máa jàmbá ọrụ tọ́lọ́ ẹmọ́jì àjàmbá àmàlà òṣìṣẹ́ ọlọ́run ọ̀lọ́wọ́ àwọn àìwòsẹ́lẹ̀ ìjàmbá àmàlà ọlọ́run ọba orí ìfọkàntá tó ń fi ọmọ ẹ̀dẹ́ yẹn nìkan ká máa bó ti ṣe tó àbọ̀rọ̀ pé ẹ̀mí yìí fún

bẹ́ẹ̀ bá dánrù rẹ̀ o ìjàmbá ìfọkàntọ́tọ́lọ̀ wọn bá ní kó ṣe fóun nípa gbogbo ẹgbẹ́ ìlànà ìlẹ́bí tó wọ́n ti wáyé sẹ́wọ́n á ní ìjàmbá ọlọ́wọ́n bá lẹ́tọ́ ẹ̀ká jìnà sí táàtì jìnà sí torí pé mùsùlùmí ò tí kó ibi kó mọ́ sí pé tàbí lẹ́yìn ọ̀rọ̀ mùsùlùmí ò tí kó ibi kí nǹkan tàmìlò náà lórí dáadáa rẹ̀ padà àwọn kan náà wọ́n ríra wọ̀ mí ìlú bàbà tọ́kọ ti nírú àwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tèmi náà ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ò ká àti ikú nínú ẹ̀sìn ọmọọmọ àwọn àdìgbòsẹ́ndàm ipò tí àwọn ọ̀pọ̀lọpọ̀ owó ti àyàká tó ṣe ńlá rẹ̀ sí kó máa jẹ́ òṣìṣẹ́ fún wa kó máa jẹ́ àtọ̀wà fún wa kó máa jẹ́ olùfẹ́ ìmọ̀lẹ̀ fún wa kó máa jẹ́ àkọ́ṣe rere ẹni dá máa rí ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ ayé gbogbo eléyìí àpàdé òsìkò rẹ̀ tí ń jáde pé ìjàmbá náà ní kò ṣe ọ̀rọ̀ tó wọ́n wà lọ́dọ́ látara méjèèjì yìí olùdíjáde pé ìjàmbá ara wa síra wa ó wá balẹ̀ ayé jẹ́ ó bá àwùjọ jẹ́ tọmọdé dàgbà àìsílẹ̀ ní ayé gidi lò lọ́dọ́ dandan ní àgbádùn ayé níjà máa lọ́tọ̀ọ̀tọ̀ náà bẹ́ẹ̀ náà àgbádùn ayé tàlà ń fi ń dánmá tàlà ń máa

ẹwà onítẹ̀lé wọn ti wá ní ọkọ̀ òbalẹ̀ mọ́ ààrí ìgbádùn lókè ààrí láàrin ara wa ààrí lọ́mọ̀ fún ayé lápáti ayé gbogbo rẹ̀ ìdààmú ẹkúni lójoojúmọ́ torí pé a ti kọsẹ̀ ni a ti kọsẹ̀ bẹ́ẹ̀ báyìí lè jàǹbá ọlọ́run lè kò sí ṣàtúnṣùgbọ́n àwọn ìfọkànlọ́ sì ń fẹ́ láàrin ara yín dira yín ti fún ti mọ̀ pé jàǹbá òdodo àpẹẹrẹ kọ̀ọ̀kan wá àwọn ọ̀rọ̀ ṣe láàrin ara wa síra wa. nínú àwọn àmẹ́nà ká fojú tó tí ìyá náà ti ń wọ̀ jàdí nínú àwọn tó yẹ ká fojú tó

olóòtú ìṣẹ̀lẹ̀ orí ẹ̀dá èèyàn dúró kí la fi ń pè èèyàn léèyàn pé ó tẹ̀mí ẹ̀dẹ́ ń bẹ lára rẹ̀ yìí jọ́jà ní ìwà títí lára rẹ̀ mọ́ ẹgbà fún ọkọ rẹ̀ dà kò ní jẹ́ èèyàn náà ní oṣù máa ní yóò máa jẹ́ torí pé ayé má tí wọ́n ń bẹ lára ara wa yìí

ya àyíṣà ọmọ yọ ọmọ ọkọ ha tí wọn jẹ́ kan àwọn ìyàwó ń ṣe ọlọ́run ọ̀rọ̀ ọ̀pọ̀ àyè òṣèlú àwọn ni wọ́n sọ fún wa ń ṣe ọlọ́run ọ̀rọ̀ ọ̀pọ̀ àyè òṣèlú ó wọ yàrá àwọn ń obìnrin kan bẹ àwọn obìnrin yẹn bẹ nu yàrá àwọn ṣe wọn ẹni bẹ yìí yàwá ni mo ní lágbájá ni á irun rẹ̀ ó mú àwọn ti púpọ̀ ó fáyà ọlọ́run tí máa ń kírun báyìí ó ní wákàtí ìfẹ́mẹ́ lórí nẹ́fìlà kan náà ni lápẹjúwe tí máa ń kírun báyìí ó mọ̀ ń sọ fún ni á ó mọ̀ ń kí o alábẹ̀ẹ́ni má ìwà ń ṣàyàwó rẹ̀ pẹ́nu rẹ̀ náà kí ló ń yìn láyé mọ́rọ́ sí àìlẹ́kùn mímọ mú fi kúrò ẹwà tẹ́jú bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ nǹkan tára yín bá ká inú ẹ̀sìn yẹn lọ ṣe o gbogbo tó bá ti jẹ́ èlé èlé èlé nínú ẹ̀sìn náfìlà ni kìí sọ̀rọ̀ ẹ̀yàn tó bá ti jẹ́ náfìlà nínú òun kìíní tàbọ̀ wúlò nínú gbígbà àwẹ̀ monday àwẹ̀ sunday mẹ́ta láàrin oṣù tó gbogbo àwọn àwẹ̀ ilé bẹ́ẹ̀ bá lágbára wọn ó sọ ọ̀rọ̀ wọn ó ní láyà

èyí tọ́lọ̀ ní ìfẹ́ síjú nínú ìjọsìn lè tó bá ti rúgbé ẹ̀dá ń fi gbogbo ògbà ó tẹpẹlẹ mọ́ lápèjúwe ó ti ojú ọdún sẹ́yìn nọ́bílà mẹ́ta lọ́rùn náà lè kò síga kódà ń rọ̀ mọ̀dọ́rùn tí kí èsì àwọn èèyàn máa ń pọ̀ lọ mọ̀dọ́rùn yẹn náà kò lékún náà lọ́dọ̀ ti tiẹ̀ yẹn tó gbọ́dọ̀ lẹ tẹ́bá ti jọ tẹ

tí o bá ti rọ lọ́rùn báyìí kò ní gbà kò sí gbẹ́sìn òye ó fẹ́ gbẹ́sìn yé tu wọn tó ṣe wípé tó bá ti gbà á oṣù kan báyìí dágbére fún un. káwọn aláṣẹ ara wa aláṣẹ wa ara wa lọ wọ́n aláṣẹ ara ti lẹ́yìn èèyàn èwo ló gbé nínú àwọn iṣẹ́ níwọ̀nba níwọ̀nba ni àìsí mẹ́tìlá lóhun ní bíi fáá fún wa fún iṣẹ́ lójú ọ̀rọ̀ kí ó lè wà láì apákòtò ọ̀rọ̀ láti àdáyé bá bá ti kí iṣẹ́ tẹ̀ láì àwọn ọkùnrin ọ̀rọ̀ ẹ̀jú ṣe láàárọ̀ ẹ̀jú láti lọ́bíà làbọ́lọ̀ tó lọ fàájì kí tí mo èpè rún kí ló wá kàn wá wàhálà ti ẹni yẹn náà ṣe ń tẹ́ lójú ọjọ́ ó tó fáìlì tí wájọ́ kò lè fi ìjẹ́ ikú òfin ó sì jọ ọkọ̀ sínú fáìlì tó ní mo tún náà púpọ̀ lóòrùn wà láì ní àfọ́ náà báyìí àjọ̀dọ̀ òwò wọlé láàárọ̀ àfọ́ náà jọjọ́ níwọ̀n bá ṣe sun rẹ sun rẹ dáadáa tí ò ní paṣẹ òjò tí ò ní palára wọ́n pè irun àkọ́kọ́ ọ̀rọ̀ ajé lẹ́sílà méjì mẹ́rin fúnra ọlọ́run wọ́n bá ti lè di lọ́dọ̀ ìjọ òun lápò mẹ́ta tí ò ní paṣẹ tí ò ní palára kò sàbùrù. sọ fún ọmọ ìyá

ló wá dé mú wá dà paru ọ̀rẹ́ mi mọ́kù rẹ ni ó wá ní rárá ó lọ́rẹ̀ yóò látà sí mọ́ ó ní ọlọ́ọ̀ nìkan ló fẹ́ máa sì ó lò ní ìdìyàwó ah ọ̀rẹ́ mi lò ní ìdìyàwó mọ́ ó níbẹ̀ ṣẹ́bí torí ẹ̀ náà mo ṣe ń sọ́gé níbi mọ́ sọ pé kí n kí n tọ́ ti ní kò sí ìdúmọ́ra ẹni mọ́ láàrin omi àti ẹ̀ lèmi náà ṣe ń ṣe mú déńdé sanu paris máa bọ̀ bá ó ní wọ̀ọ́rẹ́ mi iná lè rọ́ bí rẹ̀ ara tí ó ka bẹ́ẹ̀ mú lé ní àwọn tí ó gbà wà bá mi ìráyè ìyàwó olùgbé ẹjá yanjú ọ̀rọ̀ ìmí ìráyè ẹjá yanjú ọ̀rọ̀ ìmí ìráyè ẹjá yanjú ọ̀rọ̀ ìmí ìráyè ilé mi bàjẹ́ nìyẹn. alóhùn òun ìwọ̀ ẹni kọ̀ọ̀kan fún ìyàwó rẹ̀ níwọ̀n fẹ́ súnmọ́ rẹ̀

aláṣekú ní bẹ́ẹ̀dì ní ẹ̀ẹ́dẹ̀dẹ̀ náà gbogbo bí ẹkùnrin bí ẹkùnrin àtàkùn olùkù náà ní ẹ̀mí yẹ tí nìlá bá ti dé bá torí bẹ́ẹ̀ ẹ̀mí wa ọlọ́bí wá lè Níbi tí ọmọ ní sọ pé wàlẹ̀ túlùkú ilẹ̀ ìdíkún ilẹ̀ ìjàmùlùkà. Ẹ má pọ̀ wá ara yín pàǹtí ó pa yín. Mọ́ pọ̀ wá rẹ̀ pàǹtí ó pọ̀ lára mọ́. Níbi ẹ̀sìn gẹ́gẹ́ ká tó sọ pé lè ayé. Gbogbo èrè tó bá lè tó bá fi kó bára rẹ̀ tó bá fi pélé wájú ọlọ́run lórí ìbèrè ti ara. Ó dára wájú ọlọ́run. Àtùnrí gbogbo èrè tó bá rìn, bọ́lọ̀ ń ṣe dá ọkọ̀ òpé lára tó bá ti pàdé ọlọ́run tó òpé lára náà. fún ìdásílẹ̀ wọn lójú sábà sí rẹ̀ ó rojọ́ yìí o. bẹ́ẹ̀ ni Allah subhanahu wa mi ó ní ma ja'ala Allahu alaykum fi ad-din min haraj kódà nínú ẹ̀sìn ọ̀rọ̀ òmìnira síbẹ̀ fún yín. tẹ́ bá ti rí ọ̀rọ̀ ẹ̀yàn fọ́tán gbogbo tí bá ń jẹ́ èdè inú ẹ̀sìn tẹ́ bá ti lágbára mọ́ kò ní gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí àti tó bẹ́ẹ̀ ó tọ́ka sí pé àmọ́ ẹ̀mí ti ń bẹ lára àgbọ̀dọ̀ fi ráre kápẹ́wà ẹ̀mí ẹ̀mí àwọn èèyàn láwọn bá lè ṣe lọ́rọ̀ sí ó ká ní wa lára báwo wá ní ẹ̀mí ẹlẹ́mìí àwọn tí bẹ láwùjọ tá àjọ ń gbé bóyá ló ń kọ ẹ̀sìn ní àbí ló ń kọ ẹ̀yà àbí ló ń kọ nira wa lára gbogbo

dáhùn gidi kò bá wò táwọn yóò máa wọ ó sínú ilé ẹdìyẹ tó dáa pa èyí tó kúlà nìkan là ń pẹ díẹ̀ jọ̀nà àwọn ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ẹdìyẹ tó dáa tí wọ́n ṣe kó jẹ púpọ̀ bàbá ti jẹ tẹ́lá ẹ̀ tí máa ń lò ó bá tó alábàbẹ̀ àwọn ọ̀dọ́ bá dùn láyé níwọ̀n bá àmọ́ kó máa dààmú máa òkú iná ní máa dààmú káàkiri ẹ mú eléyìí ah! owó rẹ̀ wọ́n eléyìí ah! Elé ah, àwọn ọmọ owó lọ léèwé, bó okú wó lọ léèwé. Mbó ti pèsè àmàtàwí o. Torí bẹ́ẹ̀ jẹ́ wọ́n mùsùlùmí, wọ́n kó para wa sẹ́mi ara rẹ̀, àgbọ́yé ẹ̀sìn yóò yí, ọlọ́run àgbọ́yé ẹ̀sìn yìí, ọlọ́run ẹ̀sìn rọrùn fún wa. Jáde kúrò àgbọ́yé yẹn, kò sí bẹ́ẹ̀ láti fẹ́ ṣe náà yóò mọ̀ níbi tí ó máa kù sí ẹ̀rọ sí ọlọ́ọ̀dá wọn ọ̀sẹ̀ alákùnrin yìí. Ẹja tún bá pàápàá jùlọ ọ̀rọ̀ ìfúnbá tó mọ́ tí ẹ̀fẹ́ ń pàdé oṣù tó mọ́ jùlọ ẹja ní nínú ìbádá wa káàkiri oṣù sí wa yàrá fún àlùkò tààrà alhamdulillahi rabbil alamin ثم الصلاة والسلام على إمام المرسلين وقاتم النبيين وعلى آله وأصحابه الطاهرين وسالكين منهجهم إلى يوم الدين

nínú kókó bàbá ìkókó bàbá ẹ̀yìn ara wa oríṣiríṣi ara wa àákùn gbogbo tí bá lóríṣiríṣi ara wa ni àmọ́ náà wọ́n jẹ́ tọ́lọ̀rùn nínú tán wa pàápàá jùlọ wọn mùsùlùmí pẹ̀lú kó kódà rẹ mùsùlùmí ọlọ́run tán àwọn oríṣiríṣi ara rẹ yìí ó ní rẹ ni jẹ́ ó ní wàlá rẹ̀ kúlù ọ̀nà ìjàgá àìrù mùsùlùmí rẹ̀. ó ní rí bẹ́ẹ̀ àwọn yóò lórí bẹ́ẹ̀ èyí rí bẹ́ẹ̀ wọ́n ó kọ́nà láti ìjà jẹ́ ẹlẹ́mọ̀ látara ìjú òjì ẹ̀rù wọn ni wọ́n lò sọ. Ìwọ́n ti gbàgbé pẹ́nu tó fẹ́ parọ́ mẹ́ni yẹn, àmọ́ nàìjíríà ó bí ọ léèrè kí ni tó fẹ́ nu wí jáde. Olúwa wá ní etí ìbọ̀ràn wa, ojú ríran wa, ọkàn tá a fi ń ronú gbogbo ẹ̀ pátá oríkèéríkè ọlọ́run ó fi wálé láti ṣe àmì kó láti wù wọ́n. Etí ògbọ́n kan rí láyé, orin burúkú iná ni, orin burúkú iná ni, orin, orin, orin. Gbogbo ìsọkúsọ ní méjì rẹ̀ gbọ́n. Gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìjìyà ló kú kò sí ọlọ́jà tí ò lọ́wọ́ rẹ̀. Kò sí ní kí wọ́n ti gbéjì lọ́bẹ̀, wọ́n mọ̀ méjì kọ́rọ̀ ni, alẹ́kọ́ máa ń dùn múra ní. Etí ìdàwó ro burúkú ẹjọ́ láti mi. Bẹ́ẹ̀ náà èyí tó gẹ́ ẹja sí wọn. Gbogbo ń dá wa ń wò yìí rí wa lérè. tẹ́ gbogbo nta dábá bójú wa wò tí ò dá kò ní pé wá nínú wa tàbá sí lórí irun nígbà bá wà lórí irun tán kò ní wo wo obìnrin lórí fóònù àti ní gbangba tí ń kọjá ní síìtì yìí tó rọjú mọ́ tó ń fẹ́ jáde ìgbà tó wà lórí irun ló ẹwà àwọn obìnrin yẹn wá tó mọ̀ gbogbo ìwòkúwò tó wò kó tó wọlé irun yẹn títà tó ń lò dáláàmù tó máa ń wọ ìwọ̀n lórí sí dáadáa bẹ́ẹ̀ náà lọ́kàn wa àti àìmọye téèyàn fẹ́ ṣe téèyàn gbàgbé tí mo bá lórí irun Allahu Akbar tèso mọ̀ pé wá láti gbogbo fi lábájá fẹ́lẹ̀ o bísíǹsì ẹ̀ báyìí báyìí o wọ́n tó bá ti rí lé àtẹ́wò yìí torí pé ní ìlànà ìfẹ́ yìí tó bá ti bẹ lórí irun ọkàn rẹ̀ wà tó kọ́ ìsọ́nà wà nìyà gbogbo tó yẹ kó wá ṣe kó tó wọrí irun yìí ṣàtọ̀ ń gbà lágbèrè rẹ̀

rírò kó tó wọrí ìrùn kó bá tó rí ìrùn tán ìsọmọ ìwé wa fọ ádùn ní ọkàn nìyẹn bí àmọ́ náà sì ní lásìkò òun yẹn ọlọ́run tó ti wọ́kàn yẹn kó papọ̀ sọ́dọ̀ òun nìkan kó mọ́kùn sọ́dọ̀ nǹkan mi kátó wá tó bẹ́ẹ̀ tí ìgbà yẹn rẹ̀ wá kó séyẹn kò sẹ́ni lè kan rí ẹ̀mí ẹ̀mí burúkú ní ẹ̀mí ẹ̀sùn tó ọlọ́run ti bí ọ léèrè aburú tó ń fi ẹ̀mí yẹn rò séyẹn láì fún kéèké wò rẹ̀ tá a wí náà ìfún ọlọ́ọ̀dì bẹ̀rù ọlọ́ọ̀ni ni alẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n bó ṣe tiẹ̀ mọ́ sí ẹ̀mọ́ ń bíun nú ó máa ń pakọ́ wọn náà sábò gbogbo àdémọ́ wọn sọ tuntun tó ò nìkan ní lójúmọ́ lọ́dún léyà lọ́dọ̀ jíjí rẹ̀ tó ní màdán mọ́tọ́dún léyà ẹ̀mí tó burú yẹn tó pọ̀ sí yẹn tó fún wa burú yẹn lọ̀rọ̀ burúkú yìí jáde lẹ́nu rẹ̀ torí kiri kì ara wọn náà ti wá o ìwọ tó ń bí ẹ̀ ní ẹ̀rọ kó ti bá ti yẹn jẹ́ tó gbọ́dọ̀ ká fún àwọn oríkèéríkèé wa àwọn oríkèéríkèé mi tọ́lọ́ sánú wọn dára fún ní akúsọ́ ká tara rẹ̀ jẹ́ àníwájú ọlọ́run òun ni ahọ́n wa òun ni ọwọ́ wa òun wa torúkọ ọlọ́run pè wọ́n kalẹ̀ ya. wíra lè yára bí lè wá jẹ́ lágbájá gbogbo rẹ sọ lọ́rọ̀ láàrúgbà afọ́gbé ni wọ́n sọ pamọ́ afọ́ ni wa. a ní mo sọ̀rọ̀ di ó fẹ́ pé nǹkan múra sí. mo ti sọ̀rọ̀ ìbànújẹ́ sẹ́yìn tó kí wọ́n náà kọ́ mi ju sáyẹ̀ ó ní àwọn olùkọ́ láti ṣe àmì. bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ mi lọ ògbẹ́ ní wà burú lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n fẹ́ sẹ́yìn ìdébẹ̀ ni. àwọn tí ń pa káàkiri tó ń gbowó nínú wọn jókòó sí ẹsẹ̀ náà wọ́n fi rìn tí

wàtẹ́ṣàdù àmùjúlòkú ìgbàjáde ẹ̀ṣùgbò ẹnu òní ń sọ̀rọ̀ láti kò yẹ àwọn oríkèríkè ara wa táàbí àwọn àbàjẹ́ yẹn ọlọ́run fún wa kódà mú ayé àmì ọlọ́run láti padà wá fún lọ́rọ̀ sọ tó máa ń ní ìwọ ẹsẹ̀ ìwọ ọwọ́ mi ìwọ ara mi kí ara rẹ tó ń kó ní kòkúrò ohun kámọ́ náà ni a ní ẹwà tọ́mọ̀ ń fi fà

bákan wò tiẹ̀ yé àdúgbò ń lẹ́kọ̀ọ́ wò ló ń sàmọ́ bá tiẹ̀ lọ àjọ pàdé lọ́jọ́ tó dáwà tó wà nínú yàrá ìyá mi. àmọ́ náà ni gbogbo àwọn nǹkan wọn yẹ ọmọ ọ̀dọ́ ọdún tó ń bóra àmọ́ náà tọ́mọ̀ yẹn tó fẹ́ tún lé omi wò ni ó bàjẹ́ nìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ tó yẹ wa mùsùlùmí gbogbo oríṣiríṣi ara wa wọ̀nyí àmọ́ náà yìí wọ́n jẹ́ bàbá ti lò wọ́n sí tó ti kàwé tó nǹkan. àwọn náà kún lọ́pọlọ gan tó máa ń fọpọlọ ń da àárín àwọn ọ̀rẹ́ yóò dà wọ́n rú àárín ìmọ̀lẹ́bí yóò dà wọ́n rú àárín àdúgbò àárín ìjẹmọ́. àmọ́ náà ni àwọn míì jẹ́ wọ́n kàwé wọn lọ́pọlọ tó wọn ò lóye tó bẹ́ẹ̀ ti ṣe wá àti bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí yóò ti mọ ibi tó fẹ́ sọ̀rọ̀ lọ yóò ti mọ ibi tó sọ̀rọ̀ sísọ kò yé ni ṣùgbọ́n yìí yẹn tó ẹkún fi tún ayé ṣe ìdìbò balẹ̀ ayé jẹ́ ni àmọ́ náà ni àwọn ọ̀fọ̀ àdúgbò tààdá ló alimọ́kùnrin ní àtàwọn afáàlẹ́ oní hadith wọ́n gba àdíjì kan jáde látọ̀rọ̀ mọ̀ọ́mù jábẹ̀ kọ́lọ̀ kó bá yọrù sí olóṣèlú alẹ́sọ̀lá sọ̀sára ibi ìlú lè rí lé wọ́n mọ̀ọ́n alá òkúrírù kẹtìmọ̀láàkì záàlìkà ó lè gbogbo ní ń jẹ́ṣẹ́ rẹ̀ láyé tí mo ti jíwèé síwájú gbogbo ọmọ ẹṣẹ́ láti kó súnmọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala jẹ́ tí wọ́n ń fún ọ ní ọ̀rọ̀ kan tó fi lè gbogbo rẹ̀

lọ́mọ burúkú ni wọ́n máa lè ní pé ló lè ní ṣe àtúnjẹyà lórí ìlú náà ẹ̀yìn olóṣèlú wa ṣẹ́ẹ̀mọ́rú àwọn èké tẹ̀sí mọ́ra kí láti pẹ̀lẹ́ ṣẹ́ ṣẹ́ẹ̀mọ́ láti kàmpé ẹni tẹ́ ẹ̀fẹ́ kó wọlé gbogbo ìdí òde aláyé tí ò ṣe àbẹ́ ìdí bàbá rẹ̀ lẹ́gẹ̀ẹ́ tàbí ilé ìgbà ẹlẹ́gùn jáde bàbá tí fóònù ògbójúmọ̀ àfàbẹ́ tó bàbá rẹ̀ yìí àfihàn lẹ́nu ṣe

وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائب ألسنتهم lóòrùn àìsíyàm gbogbo ẹ̀ tí ó wọ náà tí wọ́n tàlárì rẹ̀ wọnú náà tó dùdù ẹ̀kọ́ lẹ́nu náà ṣé kè ṣe pé èkó ìjẹ́ ni wọ́n ṣe níṣẹ́ láì wọ́n jẹ ni. alùpàpà sọ akọ́gbé o láti kìyàmà akọ́pamọ́ ni o gbogbo ẹni tí ó bá rí ìgbìmọ̀ ọgbọ̀dọ̀ kìyàmà ẹnu yìí náà ló pọ̀ jù ẹnu yìí ní pé pọ̀pọ̀ ní oṣù pọ̀pọ̀ kéèké ọwọ́ ta ẹnu náà ni ẹnu kẹ náà lórí sọ̀rọ̀ tó owó ni tó fi dára lé títọ́ owó ọkọ rẹ̀ bí ọkọ mọ́ òkú ẹnu ó dùn lẹ́nu bí ẹnu iná ní bí parọ́mọ́ yẹn ẹni ní bí ń yá owó títí ń yá owó tó mọ̀ tó gbèsè tẹnu ti dá sí wa wàlúwà rí

ọ̀nà kejì tí ò bá ti lágbára ó máa gbàwẹ̀ àwẹ̀ àwọn àfá olùkún bá ti gbàwẹ̀ dáadáa gómìnà kọjá gò nílé ìwò fún àlà rẹ̀ bá rọ kalẹ̀ máa gbàwẹ̀ ó ti gbé kalẹ̀ fún wa nìyẹn kò ní kó máa lọ sí kó máa tẹ nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré kó máa wọn wọ wúwo olóbìnrin láàyè tí ó bá ti wọ wúwo tán tí ó wà ti dìnnà ó

ẹlẹ́lẹ́ fi tọ́jú ìyàwó rẹ̀ dáadáa nígbà tó lóòtù lẹ́kọ̀ọ́ bàbá kí ní ẹjọ́ ìjọ́ mẹ́ta gbọ́kọ̀ rẹ̀ ti ń sọ̀rọ̀ ìlọ́pọ̀ ọ̀rẹ́ ọ̀gá láti ìbádẹ́ káàkiri ẹ̀yọ́ ọkùnrin tẹ̀ nílé ìyàwó yí káàkiri ẹ̀kú oríire iṣẹ́ súnmẹ̀lẹ̀ ó ní máa ń sọ máa ń sọ máa ń lẹ́ máa ń lẹ́ máa ń sọ ó dùn máa lára àwọn tó bá sílẹ̀ tó sọ tó bá ilé tàgbèrè ó dára àbẹ́ẹ̀rí báyìí jùmọ̀ mùsùlùmí ẹjẹ́ agbóyànjú mọ́sùnmọ́ ìwàjẹ́ pàdé mú tó pàdé mú tó ẹkíra yí tán yọ kọ́ńtà kí ló kàn kí ló tó gbà náà wọn náà kí ló fẹ́ sílẹ̀ tó fẹ́ wá sábùn ni wọ́n ní ká kà máa ń ṣá táàtì ìbò ìyàwó jẹ́ ńkọ́lé òfé táàtì ìyá rẹ̀ òfé táàtì àwọn àti òfé táàtì obìnrin olóbìnrin ò táàtì kí wọ́n bá ti wọ sábùn ní ìsìn wọn láyé ń ṣe ọ́ ẹjá gbìyànjú àmọ́ náà ni o olúwa wọn ni wàlá ẹjá kúrò ọkùnrin sínú ọkùnrin wọn sínú tọ́ ní ìjọba ti sọ olúwa wá yìí. ẹ fún mọ́ olùmọ̀sùn olúwa bá wọn oríkú wa bá wọn oríire òwò wa gbìyànjú jìnà sí ó wá bá jìnà sí mọ́sùnmá torí pé jìnà yẹn iná òkè àdàfà àṣíṣà wàtá àtẹ̀lé ìlà kí ni ìbájú ó ti rẹ́nu àwọn ìyàwó fún orí láyé náà lórí ma kò lọ òdìjú lọ òdìjú mẹ́ta lọ òdìjú mẹ́rin lọ àbọ́mọ̀ ń pa àdánwò wípé wọ́n ń lọ fẹ́ wọlé wọ́n lọ wọlé wọ́n lọ òun wọn àdánwò bí nìyẹn ẹlòmíì ilé ka obìnrin gé tó dìnà rẹ̀ gé tó dìnà ó ti bọ́ra wọn yé bá ti lọ àkọ́kọ́ lọ níyàwó kan sílé ah, ọ̀pọ̀lọpọ̀ àlẹ́ wá kúta ọ̀rọ̀jọ́ wọn ọ̀rọ̀jọ́ wọn láti àrùn jìnà sí torí pé nǹkan tí wọ́n fún ni sàgbèrè nínú Bukhari tí ara ẹ̀sìrì afá wọn àpò wà lọ́bí ọgbọ́ olóńṣẹ́ ọlọ́run ìjẹ́ ẹmọ tí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀n ló dúró láti ara kọlu lọ́wọ́ tó lọ ẹ̀lẹ̀m àwọn sábà ní ọkọ̀ àtàlẹ́bí rẹ̀ ló mọ̀ ẹ̀sẹ̀ wo láti ẹlọ́dù tí ó fi pọ̀ nínú bíbà àwọn náà mọ̀ ọlọ́wọ́ àti wà lẹ́bi tó rọ́ṣẹ́ lẹ̀ lẹ́mà alẹ́bi ní ìfà ilẹ̀ láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò ti lọ lọ́wọ́ ẹ̀jìwọ̀fẹ́yìn ìwò méjì gan mẹ́lára ọdún kálukú

tó bá bẹ́ẹ̀ tẹ̀lé tó jọ ọgọ́rùn ó fẹ̀ ládé àgbẹ̀. ẹ̀já gbìyànjú àwọn kátà ń sọ yìí àjọ ń dojú rí àfẹjíbọ̀ àmà náà jù lórí kìíní ara wa jẹ́ o bá bá ti lòun sí láti yára ọlọ́run ó bí wa o àdàlọ́run fani wọ̀ tààlà ó ṣe wá lẹ́ni tó lè lófin rẹ̀ sọ bàbá ti rí sọ fún àgbà ìgbàdà ìlú wa dáadáa ní láfa ìlú wa سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك